الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الباب الله عز وجل تبدأ من تأتي المعلومة من جاء ọ̀gá lọ́lọ́kan ọ̀dọ̀kan ó sì gba àwọn oúnjẹ tó ṣe pé wọ́n máa ń yàtọ̀ síra wọn láti àwùjọ kan sí àwùjọ mi. wọ́n lọ nínú àwọn oúnjẹ wọ́n ń jẹ láwùjọ rẹ̀ lórí ìṣèpọ̀ fẹ́ràn ó sì wọ̀ láti máa jẹ. ó wà nínú àwọn oúnjẹ àwọn oúnjẹ tó ṣe pé kọ̀ọ̀kan lára òṣìṣẹ́ láti máa jẹun rẹ̀. nínú ẹ̀kọ́ dáná ti sọ̀rọ̀ bá àtúnṣẹlẹ̀ tó ti kọ́ wa náà ní wípé oúnjẹ tí ò bá wù wá jẹ àgbọ̀dọ̀ tẹnu àtọ́lù àgbọ̀dọ̀ bàjẹ́ àgbọ̀dọ̀ sọ ọ̀rọ̀ rẹ̀ láì dá nítorí bí òṣìṣẹ́ wà wá jẹun òun náà ló ń tó wà wọn ní ìjẹun tọ́sí bẹ́ẹ̀ ṣe ìwádìí ìdẹ̀rẹ̀ ẹlẹ́dàá ọlọ́ ìdẹ̀rẹ̀ pẹ̀lú àtúntò àti ìbẹ̀nu àtẹ́lẹ̀ tọ́ba wù ọ̀gẹ̀ jẹ́ tọ́ba wù ọ̀gẹ̀ ọ̀wùlẹ̀ jẹ́ òṣèlú tó ti láti rẹ̀ láti jẹ́ ìwọ́n gbọ́dọ̀ ṣàìdá nípa rẹ̀ ọ̀gbọ̀dọ̀ bàjẹ́ ibi tí ọba ti tú kẹ̀kẹ́ tó ń ṣàìdá tó ń nípa rẹ̀ ó lè tàtàrà bẹ́ẹ̀ ó kó ìkórìíra oúnjẹ yẹn tọ́ka àwọn nǹkan fẹ́ràn láti nàìjíríà àwọn náà bá pàṣẹ nígbà tí wọn ò sì rọ́nà náà lè gbàdé ìdè oúnjẹ yìí àbí tó oúnjẹ yìí wà ó ti pa wà náà ká látàrí ìsọkúsọ tí wọn ti sọ nípa oúnjẹ àwọn náà máa ń fẹ́ jẹ náà oúnjẹ táwọn náà ti máa ń kórìíra láyé kò ní í ṣe pẹ̀lú wípé ó dínwó tàbí wọn ẹ̀ẹ́dá máa ń fi oríṣiríṣi nǹkan sáwọn èèyàn lọ́kàn oúnjẹ ẹni tó jẹ tó ń wá bá fẹ́ kó ló jẹ ẹni tó lè jẹ ẹrú rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìkórìíra rẹ̀ lè wà náà kan jù ó sì lè jẹ́ oúnjẹ tó dínwó gan tó sẹ́ni tó pa rè lè ká ìkórìíra rẹ̀ lè wà lọ́kàn jù màánú ọ̀gbọ̀dọ̀ sọ́jà jù. nígbà tó máa ń kó ìrọ̀lẹ́ kan ó kún ìgbà tí ìta tó sóúnjẹ tó lọ́wọ́ tó ti jẹ́ rẹ̀ léwọ̀ olú ẹlẹ́dàá àkókò àmàlà سبحانك اللهم وبحمدك أشهد أن لا